ونسأل, ونسأل الله عز وجل المنان الحنان أن يهدينا إلى صراطه المستقيم وأن يوفقنا إلى السداد في إلى السداد في القول والعمل إنه قريب مجيب الدعاء إن شاء الله عليها يكون له ade aya anya chane aya 39 aya gokale kadojele eti aya 38 ko aya 40 ngole ribanga dago jele ko hmm. aya e riba gokadago jele wala ika e kaujele oyi aba oyi aya aka yi oyi ome umma gibiri ome yulen tori ami tafsir oyi le doko na ago alik ma kola gide wan ngola lede yegi adunga kini aya riba iwa ala tadrijiyan oyo wo wo won jodo gberiba bama ubo ya nabi muhammadu wote double wote step met ele riwaya ka step meta ngojo tiki ubo wote gbogbo teke lewon le ara keke taun taki wa hana wote gaba de ya kakin nama alhamru والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم tuflihun ọ̀gẹ́lẹ́wọ̀n lè rìbá alìrìbá kí mami arabọ́ ọlá tabali tabali àdínì ya níbi muhammadu sadini hanafiyatu samha àdínì yẹ ẹ̀rọ ọlá nìke sadina jigogo nìke kí agbẹ́hùn bàmúnà ọ́tẹ́kù lóka doma ya tigiri onwe che nkede gwa ona ogwo riba nugo nugo ka jo gbugwa bu mote ona ogwo won jo de riba lele ni ko la ka ka le lo yele re ya maya lo ona ogwo ogwo ko jo de gwa bu ya ni bi muhammad ogwo taki wa gbe riba bu mote aya yududu bi wanu jireba won adojo re ayé òun tí kàdẹ́gbò ojú wọn jẹ́lẹ̀ òun tí kó kàlọ́rùn yẹ́ ni máa àtẹ́ ètò mi rìbà lè yàrùbù fi àmúwálì náà fi láyàrùbù ní àìndàlọ́ فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون ẹ̀kà yẹ̀yẹ́ ka wọn dẹ̀ stẹ́pù yé yóò dòdó dẹ̀ kọjọ́ lè tá máa dọ́ yóò la dẹ̀ ọkọ̀ mẹ́ẹ̀dùn wọn mọ̀ nẹ̀ kí jẹ́ kúmẹ́ nílé ẹ̀náwó kọ́ ọmọ mẹ́dọ̀kọ́ ọmọ anyájá mẹ́dẹ̀rẹ̀bá náà ọkọ̀ mọ́tò sọ́rẹ̀sì màṣínì ìsọ́rẹ̀sì ọkọ̀ ẹ̀dùn wọn mọ̀ nẹ̀ mẹ́dẹ̀rẹ̀ náà ẹ̀yọ́ mi máa mẹ́ mẹ́ẹ̀tí jú mi àmúnẹ mẹ́dọ̀kọ́ ma lọ́nà ma nyá ma dìlìkì tó yíwa kí mẹ́ pẹ́jẹ òhúwé àbù má mẹ́ àtẹnu mẹ́ gbé lẹ́n òhùsọ nẹ́kì anyájá ìhùnù dóhù lẹ́ sáwọ́ àdúgbò ìrọmọ nẹ tọ́ ọjọ́ awọ́ ìdọ̀kọ́ lẹ́ yíyànnú.

mẹ̀hún ni ní ẹ̀hẹ̀dọ̀mẹ́ tó dẹ̀wọ̀n torí ìdúnà wọ́jà lọ ìdí ẹ̀dọ̀mẹ́ àbúmẹ̀tẹ́nì mẹ́lẹ́ yúpọ̀ ọjọ́ òní yúyọ mẹ̀mẹ̀lẹ̀kọ̀ ọjọ́ fọwọ́lẹ̀ ẹ̀ka ọmọlùmọ́ ẹ̀fọ́ rìbá yàn mẹ́ jíjì rí rìbá ọjọ́ kọ̀ọ̀kẹ́lẹ̀ dé ẹ̀ǹkùmẹ́tì kọjá wọn kọ́mẹ̀nà o mẹ́mọ̀ làwọn ọmọ ẹ̀ tọkọ̀ rìbá mẹ́ẹ̀dọ́wọ́ mọ́kànlá kìlì òwúrẹ́ àyàmọ́ yíkọ́ ìrẹ̀lẹ́ yìí hàn máa jẹ yìí wọ́n ní ọ̀tẹ́ ẹ̀mẹ́ dúrù yẹn yá ọ̀dẹ̀dú tọ́dẹ̀dú òun ara ń arọ̀ ẹ̀ yìí adọ̀dẹ̀ ló tó kọ ọ̀dẹ̀ iná odó akókò ọ̀dẹ̀ ní ìwọ̀n agbè náà yín ta yàtọ̀kẹ́lẹ̀ àbẹ̀kẹ́dọ̀kẹ́lẹ̀ nù taka yányá kì í sọ bàtà dọ̀rọ̀ ayéwo tó kẹ́ yányá tó ìmọ̀ ti lè nání kì múdò òwò yóò yí kò wò lẹ́ ìmọ̀ àlẹ́ kọ́ do aní ilé wo ìyá ọmú ta ọ̀ ìyá mi wo ìyá ọmú ta bẹ́ẹ̀ kó ìwọ̀n ọmọ ayé wọn ní obìnrin ìyá ọmú ta. inú yín méjì ẹ̀ta yẹn mú kàpítà kí ó dọ̀ ọkọ̀ ẹ̀jẹ́ kí àlọ́ ọ̀hún ọyọ yóò má discourage balẹ̀ lẹ́tẹ́ mẹ́tẹ́lì kọ́kọ́ mẹ́kí náà wọ́n bá kí zẹ̀ká mẹ́dù ma àdẹ́tù min zakati torí dúnà wọ́n yà lọ́ ẹ àbọ̀ àyà yẹ lẹ́lẹ́ kìjọ mí ni wọ́n nà múnà di náà dọ̀rọ̀ Kọla yóò yẹka la yípa nẹ́dọ̀ àgbàpá nẹ́dọ̀ àgbàpá nẹ́dọ̀ gbogbo ọ̀nàkọ̀ oyí dọ̀lì nẹ́dọ̀ ní ẹnẹ́gbò yóò nọ́lọ́ọ̀dọ̀ ìmọ̀lùdú nọ́lọ́ọ̀dọ̀ ọmọ dú gbá ayẹyẹ aya yẹ pé yìí wá discourage riba ọ̀nṣáyà one hundred and thirty if i'm not mistaken ìwòsìgbò máa dọ́kọ́ riba máa mọ́kọ́dún ńàmù ní ma de riba wa. mami one hundred thousand do mama ìka e dọ́kọ́ kìdẹ́ wọn ilé ilé ten thousand ten thousand ten thousand dé inú dé inú dé inú ààyè ilé pẹ́tẹ̀ ọkọ́ múdà lókèké ẹ̀nà ẹ̀má wọn pòròdúsù ní ilé wọn dún ilé pẹ́tẹ̀ ọkọ́ kìdà lókèké wọn lè wọ́ ẹ̀tẹ̀ ọkọ́ do ilé wọn tàǹtù ẹ̀tẹ̀ ọkọ́ gbogbo yàdé èlédé èlé ilé wọn tàǹtìrì ẹ̀tẹ̀ ọkọ́ egidem di àbọ̀ ẹ̀fán mọ̀dọ̀ ẹ̀fàtàn ààyè ilẹ̀ wa discourage الربا أي أضعافا مضاعفة لا تأكلوا الربا يا أيها الذين آمنوا لا ت... ما, يعملوا أيسا يقع سكتون بابا لا لبريسن يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون إن الله وعدو دوما يعني يا أيها الذين آمنوا قو أمرك إنه كده نيو لا تأكل الربا ما ما يكون ربا نو ما دلي نوع ما يجا ما وابكوكو بمنو ربا النسيء ربا النسيء عن الربا الفضل عن الربا النفيع عن الربا المجابنة الربا النفيع وشكوك ما الكوكول نابنا يا نبي أوكي نابنا يا نبي ẹ̀hùn yìí yẹ́ wọ́n agbégbà ní ọwọ́ ẹ̀dọ́n ìṣọ̀gbá pọ̀lá yẹ́ wọ́n agbà ní ọwọ́ ẹ̀dọ́n ọkọ̀ pílẹ̀ mú dálúgbẹ́sẹ̀ ìdẹ́gbógbó ìlẹ̀ tàn 2 ọ̀tẹ̀ ọkọ̀ ìdẹ́gbógbó ìtàn 3 ẹ̀tẹ̀ ọkọ̀ thirty thousand kẹmẹ ŋun nẹ ọkọ mi di ninety thousand di ọwọ yẹn lẹ ayé e kẹmẹ wa mẹ kọ na rìbá sọkẹlẹ ma kọ gbogbo lóni kọ bẹ lẹ́ẹ̀ta kúlù rìbá àdùcáfàn mọ̀gọ́ àfàtàn wọ́tẹ́kùnlọ́ha làálẹ́kùn tó filẹ̀ xùún mẹ yọkọ rìbá ọ rìbá gidẹ́yì interest mẹ wọ́n kùnú ẹ̀ nẹ lẹ́ẹ̀. in, num in numerous multiplicity kọ̀kọ́ kí nánà yẹn na lọ́la ilé kí tẹ̀tẹ̀ ọkọ́lẹ̀ mẹ́ṣẹ́ yóò mi ọ́la mẹ́ mẹ́ṣẹ́ kọ̀ ọjọ́ fi jẹ́ kí mẹ́rin bó yé lé abójọ́ dàmọ́ lè wú dẹ̀ ato títà láwọn aya 275 lórí ẹ̀sìn bákọ́rọ́ ayé lẹ́ ele tun na kpe diri kpɔbɛ ŋɔdzɔ ne aya yɛlɛ ile yame riba mu di bi haram riba riba riba nasiru riba alfab ɛmɔ e kɔmɔ ne mu do riba alfablu riba nasiru ɛyɔ e kɔmɔ mu ne alikina gbana ɔ ne lɛ ni ana na wo ɔ riba alfablu. e ọkọ mmanwụ na ọwa ịmakọdụmụ na eke ogide kọfụ na ewe ọkụ ite ọkọ egbo egbo emi 1,200 kọwụ na nwoke ami ete tọ 1,000 kọwụ ìṣe gbélé ẹmí 22,000 yẹ gbókó mú òun kí àmì 20,000 yẹ tọ́ ya rán akọ́ ẹ̀ ń bẹ̀bọ̀ ẹmí three thousand kó mọ́ ẹ lè ta yá port harcourt garage gbòmọ̀ atúmọ̀tò tagbọ̀n kọ́mọ oyin mi. ajá kánò gbòmọ̀ atúmọ̀tò kékeré tá ma oyin èmi ajá garage abuja gbòmọ̀ atúmọ̀tò tá ma ó tagbọ̀n lótó yànnà gbódúgbódú àmúgbòmọ̀ tá kọ́kọ́ la yọ dẹ ẹ tẹ́ni yá ti bàrà jana kẹ́tẹ́nà kéétọ́ ilẹ̀ kàmájẹ́ lọ́wọ́ ẹ dẹ́ riba ngi ci riba riba al fadl riba al mujabana ila ma bu judo je wa mini lu bo jam magane ko abogi ja yo koy ba ma lu le bi na se on kidai ma me bi ne kide un be bo yo yo en wa jali me inde ko na nya ja jile ke se yan ba ni na duke ni ka stop e ma yini والله يعني الذين يأكلون الربا الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المسجد ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا يوزانا يا إيدي بوم أيوكي na makwane ntidi makwane ko ndabe na ke mu nkwane na ke mu shola to dem mama je economics amaje gba accounting amaje gba amaje bi public admin yan wa kangama yan wa kangama innama al-bay'u mithl ar-riba riba kama kama do riba interest on go inde kama ye ko ne ga nya ga bi le ga je yo ba ke le nu e ba ke riba do e bien nan abi yo be la nya kwa ne ko ga mu kwa no yo na ire na'am faman وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم

وتفله ما سلف ومن ومن عاد انك يبقى يه او لا لا كدي نين نكو اجي كاكه كون ري وكمو اجي بو كدي واشرب داو ومن عاد تاك مودا بي ابو مودا بي جيني بوكو رباله مولو انك يبقى اجي مودا بي ابو وأولئك أصحاب النار gbélé m dàmọ́ e ma ọ̀nà mẹ́ òun fi ha ẹ̀hùn náà lè dọmọ ọ̀nà májọ gbogbo ụlọ náà ọ̀lẹ́hùn náà lálẹ́ abájọ ọ̀là rìbá lótọ́gbà ọ̀yá yálẹ́ àmúgbó يمحق الله الربا الصدقات من ده يمحق الله الربا agbe lon ventros de dub ho yon kuma ka ngene gine capital eva o yo ngama barka du bi o kolete mesdi ba te to kole obi ama o ko i fede ka ko ne du o yo nga jon na o lo to ba wallahu la yuhibbu kull kafarin akim ko la baba na di wa o yo la o tata je ilapo in crest lóòní gbà interest dúnú yọ kọ́dún wọn nẹ ọjọ́ ni wọ́n mi ń á ń hm? ẹnẹ kì má gbọ́ ní kìí ẹ́jẹ́dẹ́ kó ń àti kọ́bà kọ́ iná láhàlá yóò ti bùkún la kàfàrí ẹnẹ dúkìsà wújìjà káàkiri náà ṣàgbàdé káàkiri nípa ẹ̀ kàfà káàkiri ní ti káàkiri dẹ kàfàrí ṣàwújìjà káàkiri dẹ ẹnẹ màdódó ọlọ́run dáná ìtakò dọ́ àbújì ìjà káàkiri wa kó gbọ́jọ́ dẹ̀ ọ̀là rìbá ẹ̀rọ ọ̀kẹ̀dọ̀ àti nàájẹ́ tuntun ọjọ́ tó kù kọ̀ọ̀kan níbi kan ní ajé àti ìmìnà rọ ọ̀kẹ̀dọ̀ ti léèrè ọjọ́ ọjọ́ ẹ̀yọ nìlẹ́ ẹ̀yìn káyà two hundred and seventy six rẹ̀ lẹ́gbọ́dọ̀ kálódé. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي وذروا ما بقي من الربا tɔ ɔlabalodi ŋo wɛrɛ dɛ yɛna mɛ o bɛ gɛnɛ kɛ dɔn ŋo jɔ kun yi ma ni dɔmɔ ŋo mɛ dima tɛ akpayɔ lɔmu akpayɔ kubɔ bɔ mɛ tiɛni kisɛ akpayɔ yaari mɛ tɛ mẹ́tòkò ọjọ́ ẹgbẹ́ kí bọ̀bọ̀ rìbá pípọ̀ ìtọ́gbà lóbi íńtírẹ̀tì lóbi lápò lóbi lónìí ní àgbàdo yáyá lónìí ní àgbàdo lọ́tẹ́ lónìí màtínì egbò yóò kọ́lọ́ lónìí mọ́tò egbà yóò kọ́lọ́ ọkọ́ lónìí egbà òsìkápá ṣe ń kọ̀ abẹ́kálẹ́jì tàkì rọ́kọ́. cash down iyam di instrumental payment iyam do 38 ko instrumental kìsọ pẹrẹpẹrẹ nìyẹn náà rọ kọ iyam di 35 iyam do kọ́ ngẹ́ra cash down àti 30,000 wa òkùnà lẹ iyam da yẹ gíríkì ẹ̀là oyi instrumental payment abẹ́kẹ́ line advance kọ́kọ́ via ya 2000 ìyàjá ayọ̀ ẹ̀yìn ẹ̀rà ọwọ́pọ̀wọ́ 15 èèlà in advance lẹ́gẹ́ ra yọ 2000 lẹ́ ohun yóò nà mẹ́mẹ́ ní imá ni máa yẹ yòró àmà ayáyá mẹ́ta yọ ọ̀gẹ́lẹ̀ ní àmà aláyá mẹ́ aláyé èkìnnì rẹ̀ bá ọ̀gẹ́nẹ̀lẹ́ ní nkùntún ìndé mẹ́dí imá ni ọjọ́ tó dọ́kú bókì ní imá ni òtítàlá yẹ́ ni imani domo meojijiru imani maa domo ni ha meyacho umeko naam فإن لم تفعلوا فأذنوا بحق من الله ورسوله فإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون ما بقول يا أيها 277 يعني وإن

kako wu yóò tèmi yéé yà ne yá dọ́mọ kó bọ̀jọ́ àìyú dẹ́nẹ̀ èyú dà àwọn agbe lónìí pàṣẹwò adi lónìí wọn mú nẹ pàbí interest agbọ̀ tata yẹ àti lápò gbẹ́nẹ̀gì adọ́kọ́ lápò wọn mú nẹ adọ́kọ́ wọn mú yín kúrú mi thirty thousand wọn mú dàbí di twenty thousand àwọn dó fàzánú bi har ukalaju kalabalo da beju kalabalo kalabalo ti ko de ubo ko yota ko ya oma kaki lewi ka kuma ji mama ma wo bi lewi letani ma ma ko ya ka akowu yo temeje ku bo yo kama ko yo anya yo amika frown anu le no bo qur'ani no abuja ali ya ko ya ba nibi inu bo ko le anya yo no àmá ẹ̀ẹ́nẹ kì á gúnáńgà mọ́ nẹ̀wá pàárọwọ́ kẹ̀dọ̀ yẹn bí lónìí ọjọ́ àgbọ̀n ọ̀la mú máa kó àgbọ̀n ọ̀la mú kó gbọ́ ẹ̀dàgbàdé òun púpọ̀ ya. ọ̀làlẹ́mú dáte yìí ni mẹ́ rẹ̀ mẹ́kálùkà wọn. فإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون نعم وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون أمو قال أبوك أو بالو بالو يهم أجوك توشي kwalu almanya ne keke ne na gane ko keke ki unda mona ye mine mu me ban re yu yo chagada so ribanyo no iriba mego mo la balu balu ki wo yu o keto ngire mo bile fo yo kanya ko se on ti se mo riba abere ba le ya we wa ami classes riba e starting ado amona riba to wo ẹnẹkẹ yọ ọmẹ ó nẹ yìí ọmẹ yìí ẹnẹlẹnu ọkì arẹ ẹkọ yọ kẹrẹ bọnú kẹ ẹkẹ lọlẹ ń bọ gbẹtẹun lé gbẹtẹun lé ẹmà káyọ mọ ọyọ àtẹrẹ bẹlẹ yìí ẹwọn ẹ àdọbadà mẹlẹnu sákẹlù lẹẹkẹlẹ tó yẹ ẹnẹkì dẹ yìí ìyá ẹmọ tẹsí làájọ ẹ ìyá pàtìmọ tẹsí mẹta ọdọkọrọ là ìyá làwọ pa ẹ̀nà àjọ ọmọ 70,000 ìyẹn obì búyẹ́búyẹ́ obì gálàlà inú kọ́ ẹ́ obì ìjàn kẹgbà ayá gúúsẹ̀ lọ kẹyẹ tí wọ́n tẹ̀sí àmọ́ kókókó ọkọ̀ ọkọ̀ọ̀n ẹ lù ẹ wo yẹ ẹ̀nà ẹyẹ káwẹ́ mọ́ o ẹ ò yẹ ọ̀nkulẹ̀ ẹ mọ́ yín dẹ́ torúkẹ́dọ̀ ẹ kí yín kó ó ṣe tọ́dún yín kí ó ṣe pẹ́pẹ́ àfẹ́tẹ́lẹ̀ gbàgbó ojú pépà ele gbọmgbọmgbọmgbọm ya ngwa ya gba egwu ebi ngwa ya kulu mkada ya na pàtó yujulẹ ẹjọ ń bógi mi yé ya yagma ya ọkọ òlu mọ òlu ẹmu ti bi ọkọ lẹtẹ sọni ẹmọkọ ẹgbà e gàkẹ wọn oṣù yìí yẹ bá ẹrẹ bá wọn jẹ dẹ rí bá kẹ jẹ dẹ. aboka domo mama go aji bana ma go ka tuki de bete ni cheke taka ma biya no ka tuki ange no bogi mika amane na manu gawa he na mo wa ni oyi ojo mama me riba iya mi riba ki riba le papo o na ki iwo ma ẹmdù gbogbo ká họ́ ńmọ́ ó yí mọ́ ìwọ̀ ńmọ́ ó dú bí ẹ̀yún lùdú ẹ̀ṣàpá bí ohun ẹ̀dù wọ́n nẹ̀ ńgámùnẹ̀ èyí wọ́n ti ọkọ́ dẹ̀ gẹ̀ ìrìbá èyí hì dìgínìtì èyí hì hànà òjìmọ̀kọjọ́dún mọ́nà kẹ́dù wọ́n nẹ̀ kẹ́kọ̀ọ́ bí amẹ́mẹ́tò hàn máa ti jàbẹ́ ama ŋe yɔ kɔ ya bo kuma tsa ko yi dama ta diini dama ame ŋe kama ta ne dɛ awu yi wone kpakpa bi wone o ma ye alu la ilaha illallah ayɛŋɔ labi ba ti mu wa ko gbagɛ nu ɔka tó ŋa dɔmɔ ɔjɔ mu ne tó daba lɛ ɔlabi ba ti dɛ amangitu lewore ba ọpẹ́wọ̀n lọ́wọ́n àkàdẹ́ agbọ́gbà lèkúrò tọ́gbà náà الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل هل من شركائكم من يفعل من ذلك من شيء سبحانه وتعالى عما يشركون بارك الله فيك أي يكون لك آية تأتي aya 40 suratul rum an kallawa kan waimi ode oh, allahu alladhi khalaqakum thumma razaqakum allahu ina tashundu ki me thumma razaqakum wa duhuma yaduhuma iye ko wa iye mede òun àjẹ́ méjì wọn pé lọ́nà tó kọ́ mẹ́lẹ̀ kí wá bọ́ òun aṣọ náà lẹ́mọ́mẹ́ tó mọ yomi tókọ́ ajẹ́lẹ̀ mẹ́rin ọjọ́ òun yà wọ́n pa mẹ́takúnmẹ́kú ariwo wọn rọ kìmáṣí ẹgbà ajẹ́lẹ̀ kọjọ́ kọ ẹbọ̀ fún ẹdẹ́yìwí lẹ́yìn ẹ̀hùn tó ṣe jẹ́ ẹgbà yẹ̀rí náwó ìkọjọ́ kọ ẹgbà lẹ́yìn ẹ̀kọ́ mma yomi ẹ̀dọ̀kọ̀ òbílẹ̀ ànànà gbọ́mà yòókùn takùn lẹ́pìtì ìwọ́n dàbí dọ̀rá yóò mẹ́kọ́ máa dájí òbí mẹ́lẹ̀ kó pàkó هل من شركائكم من يفعل ذلكم من شيء أجعتم كافرين أمامي كي

táàmù ẹ̀bẹ́bọ̀ ṣe dùdẹ́ kọ́kọ́ òun mà wọ́n mẹ́rin ilẹ̀ dòtà tẹ̀tẹ̀ yóò lè máa fẹ́ ọ̀ ọmọ nàbì tó tẹ́ ojú ẹni kéré ń tẹ́ ń fẹ́ ẹ̀hún lágbàmì jẹ́ ìyàgbà ìyàbọ̀lá ayé ìyàgbọ̀ kẹtẹ́ dúdú iná bí ẹ dúdú tó dẹ̀ wọ́n tọ́ lẹ́nu ọtẹ́ wọn ẹmọ nàbì tó tẹ́ ojú ẹni ẹni أها سبحانه وتعالى أما يشركون نعم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون آيات بين إن فسر لنا منك إن فسر لنا منك لنا منك آيات فسر كده ظهر الفساد في البر والبحر وقانون يكون تدورا ìbẹ̀rẹ̀nà ẹ̀wọ̀n ìpàbí ikó a. ẹ̀wọ̀n àpàbí ẹ̀dá ẹ̀wọ̀n kò jẹ́ ní ìpàbí ẹ̀ ọ̀nà kò náà lè tí máa kàmẹ́ dùn dùk ọ̀nà ìbúlọ́kù ẹjẹ àwọn dájí gẹ̀ẹ́nu àmẹ́jà mú pàbí ẹ̀tẹ̀ rí ẹ̀hùn dè áyìn àmẹ́mọ́kọ́ nìyà ní yọ́ ẹ ẹ̀yà ẹ̀mọ́kọ́ bá mi kọ́mpẹ̀nì àmì fákìrì gabadíà mi màtẹ̀lẹ̀kùdé ẹ̀hùn dè áyìn lẹ́wà ilẹ̀dọ́ wa hapun di máa kàsábá áìdì náà tó dẹ́hùn kàmúnù lọ́wọ́kọ̀ lógo ilé ìbí ليذيقهم لي لام التعقيب لام أمد في التعليل ذاك أمد في التعقيب يا جمو تتلم قوجوا يا دموما جمع بعض الذي عملوا أمين بويلي في كما دوه سوكا كل في كما دوه وجادا وما لسانو أه أه àmẹ́wọ̀n ẹ̀bọ̀ wọ́lọ́yù àfẹ́gùnlọ́hùn náà bí máa kẹsẹ̀bú máa tẹ́rọ kẹ́ẹ̀lẹ̀ ọ̀rọ̀dì ní dáàbá òtítọ́lá sórẹ́tùl fàtìrì dágẹ́wé sórẹ́tù yàtín an kàláhù kàrẹ́ ìjẹ́ àkàláhù kí á dàzábà kẹrẹ bọ́mọ̀nẹ̀ ó yí lè rí máa dọwọ́ fọ́ ìmánà àwọn ọmọdé òkè de ojú adéjú pẹ̀bọ̀gbò tọ́ ń gbé gidẹ́ alẹ́wìyẹ́ ni alẹ́wìyẹ́ ayé dẹ́nu ńmúnẹ lọ léyòzè kọ́hùn ìyájẹ́ ojú ayé dẹ́nu ńmúnẹ lọ ojú pàpọ̀ lè mọ̀dọ́wọ́ àà bá àgọ̀lẹ̀ dí àmìlú

ìléèbí màá dọwọ́ họ ẹ̀pọ̀lẹ́ tó dábẹ́lẹ̀ amúrù ibi abdullahi bin umar radiyallahu anhuma لأني عبد علينا رسول الله صلى الله عليه وسلم وإن رواية عبد الله بن مسعود ينمي بها موجه مبوكا نبي كياكل هما فقال يني يا معشر المهاجرين والأنصار خصال خمس إذا ابتليتم بهن ونزلنا بكم فأعوذ بالله أن تدركوهن أو أمال أمامل sẹ́wọ̀n kàyọ́mọ́ yọ́ ya kẹrẹ̀bú mẹ́kùnmẹ́sí ní tàdúró yọ́ ilé ìhẹ́ seede ka kanya melo yanya lo bi amadu ri melo akere bo me o yogi ye ka me ani bi aka ngami sahabi ma'shar al muhajirin wal ansar o ye yo ma muhajir ba mi ansar le ni kanga male ka ni bi ati le ba ma ye ko le do wa wa ma ile ile ala melo ka do mo ka mo na anya do ho wa obi kòmìnìkà wáyé tí ńlá nẹ̀wọ̀n náà lè fi lẹ́wọ̀n dẹ́dẹ̀ ní ilé ìrìnlẹ̀ àárẹ̀ ẹ̀bí ẹ̀nà múnà ayé àfàmì ilé ìrìnlẹ̀ wa ma ayé àdọ̀wọ́ họ́ wa ilé ìrìnlẹ̀ ẹgbàdókè ya iná ẹgbàdókàmì ilé ìrìnlẹ̀ kẹ́ẹ̀dú yàfẹ́ ẹ̀ ló lẹ́ ní tẹ́dé kàkàyà mẹ́rù ayé àlùbẹ̀mọ́dọ̀ wọ àrùn bìbí lẹ́yìn àtúndẹ̀rẹ̀kọ̀ hùnà àmẹ́gì jọgbọ́n mi yọ ní ọjọ́ kíkọ́lẹ̀ kọ́nà kámẹ́kì kẹrẹ̀bí germany lẹ́nu ìyẹn ló bí kò kọ́ máa yọ ọjọ́ jẹ́ kámẹ́ kẹrẹ̀bí germany lẹ́nu ìyá anyáwó yàmọ̀ mama gbogbo tó yàmọ̀ yọ gba mi léèrè lẹ́nu yí òdòdó lẹ́mtẹ́lù àárín ìfẹ́ ìṣẹ́tò fi ọmọ hàtẹ́ ìrìnlẹ́nu bí a ilẹ̀ fẹ́ṣà fi ìmọ̀ pọ̀rún والأوجاع التي لم تكن فيما مضت في أسلافهم alẹ́bìnà mẹ́lò yẹ́ nínú gbàdókò tuntun ètè ní òhèmú dẹ̀rùn eyé nẹ̀nú ó nùbẹ̀lẹ́gì àmàjí ọkọ̀ fún máa gòkè eyé nẹ̀nù ọkọ̀ eyé ẹ̀ṣẹ́ tó dẹ̀rùn àmẹ́sọ̀ náà padà lọ sí màgẹ́sẹ̀ sánẹ̀kọ́ àbẹ̀ káyọkọ̀ sinigete yọ náà lẹ̀ aráàdọ̀dọ̀ òun yẹn mo yí gèlè wúdi yípo yá yá tukpo ya di kete ane ako eje ya ro dili dili dili dili dili ajo ah, eja chaka ko minis gate ene de tebeto he dudato he ilo jibu ya ga wa mnu mna babo yima mo yela ruto takta tatina ya go kalali gbogbo ma ni pati gbogbo ma gbe yóò máa gbó bàtẹ̀ yíkiri àmà gbọgbọ́ gẹ̀ẹ́ àwọn egbèrè jùbì yàdùkìdó kẹ́yà yàrò kan àbúkẹ̀lẹ̀kọ́ bẹ́ẹ̀kì ya gbọ́ kàgá yìí ọwọ́ máa lè la ọyọ́ kàgá lẹ́nu máa ná gbogbo lẹ́yìn máa ná gbọ́ ayẹ́ kọ́ kàgá wọn má àmà ya kẹ́yà dùkò gbólógó gbólógó gbólógó òwe gbóló jùbì ya kò ti dó àbúkẹ̀lẹ̀kọ́ ututu ń dẹ́ abẹ́kú sọ̀rọ̀ àmàlà dẹ́ ìgbà làkú dàkú dàkú pàtìdí pàyà. udagoje na kitoko ijele unubele gbadagbada obitohe ahẹnẹgẹ tẹ ẹyàn àjọ hẹ oyi ilẹ ẹyàn àjọ hẹ oyi ẹyàn oyi yíwí ti dó o gbìrì jù ya ti dó ńlá bó ìhàn níbi ẹ̀hùn kìkàtánà yẹ́lẹ̀dẹ̀ lẹ́mtẹ̀rọ̀hárùn-ún abutabu ina gbadoki ko todo da tagada ya moja dun hatta a'lanu biha aw hatta yu'linu biha gbogbo mamudu tejuwe de saa isodu ise mamukowe na tabola mama jaa abẹ́kọ̀rọ̀ ka jáá ma kó yòówó rí abẹ́kọ̀rọ̀ kanopi yọ jáá ọwọ́ oh, ma mi hall gba mi hòtẹ́ẹ̀lì gba kó ya ṣe jáá ní ma di fíìmù kàdúmà ya fíìmù ma wọ́n ti ma ń da nù ń ti yẹ oh, ọwọ́ ma wọ́n fíìmù ti ma ń kó pẹ́ yìí ń yá lè nínú ń yà kó tó dọ̀dọ̀ gẹ́nẹ lẹ́n ilà fẹ́sà fíìhìm kọ̀rún ṣédé kọ́ọ̀gá mẹ̀síba ànú ọba ẹ̀rùn kì á jẹ́ ńàmọ̀ nà púpọ̀ èé kì màmá jà fún ìgbélé mẹ̀sí bọ̀gẹ́ lọ jọ àyàn àdáté ògbó germany lẹ iye àtọ̀ wú ọ̀pọ̀ ògbòkó kéde wọl ẹ̀wùn jẹ́ ọ̀lẹ́tí pàmọ̀ ọ̀gá bíbí alẹ́tí lẹ́tẹ́kùn fi màmá bọ́ fi àfìlàfihìn ọ̀gẹ́ kì má dẹ ẹ àmúkọ̀ ọ̀kọ̀ má kúmọ̀ mọ́ kúmọ̀ àgbódùn màmá ní sídìí kọ́ lọ́gbọ́n ọ̀gẹ́ bẹ̀rẹ̀ lẹ́dàá sí germany lẹ́dàá ọdọ dèlímẹ dèlímẹ ẹgbẹlẹ kìlẹkudu yi yẹn ŋo yi hàn níbi kọlà ẹgbẹ ní kúrò àmọ kó elele kìjọ mi ni kì má nù ògò ní ẹrẹ òun yà á lè tó tọ́wọ́lá kan níbi kàdé ẹ̀kúnmẹ́ màkà níbi ọjọ́ dà mẹ́mẹ́ má ní ọmọ ẹgbọ́ rẹ̀ mẹ́mọ́lẹ́ ní níbi muhammadu kì èyí ti prediction ìyẹn ti yí áhàn. It's not even a prediction. E kanyi kata Nigeria aki anya happening. Yama ni anya wama anya chari abaye biene ki anya lo biondo hore. Me kompe kwa nka ya eka. Zuhara al-fasadu fil berri wal bahari. Bima kasaba aidi nasi. Upanu utu tunko de uye ane. Pe ayi o yẹun kàmú ní rí ilẹ̀ dọ́ wọ́n máa họ́ kìtà máa dọ́ wọ́n máa họ́ wa ẹ̀hùn lẹ́yà jẹ́ wọ́n yọ dàkànyà tẹ́rẹ bó má o yẹun kùmá dọ́ ọ̀họ́ lẹ̀ o pànù wọ́n yọ ayá dàkànyà wa o kùmá ọ̀họ́ dẹ̀ àdìsá níbi yà má lólo kàwọn àbọ̀ àníbi يعني ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المعنى والجور السلطان عن عن بيني إن بدوك ما هنا ما ودني إن بدوك ما جنبوان بين أيان أشامون إلا أيان ihe aja ya enwe agbamu enwe abeke enwe ebo enwan abeke enwe garuwa enwan tidi ọjọ́ anya múmọ́ àmúpọ̀ pẹ̀ta dágbàkúmọ̀ nọ́kọ́ ìjúgede ọjọ́ mọ́ náà kí a dọ̀ nu ele kí a dáhùn pa e ndị end of discussion e ndị ebe ndị ebue ọjọọ ụzọ agba ego na-ata ya ịmụ ndagọ ịmụ gị ewu site alege ame alege oooo n400. end of discussion o na n'iji fọdụrụ gboo tedu onye n'eli ee muke muke na ya ọkọ ọgwọ ele ọkọ ọgwọ kekpo kekpo kekpo ele kedo ki shuhudu 500,000 ọla inu ọkọ ekpo ya ẹni ya ni na jini kamu na ọlọda chamu na ya ọjọ anya na mani jede ki nnọpẹta wọn dáhùn ma lọ látòkọ ago kama nọkọ yìí bá òun àmà wọ ṣídẹ̀tì mọ́nà bẹ́ẹ̀ mẹ́mú dúnyọ́ra ní ẹlẹ́tíríkì póòlù yọ gbámgbám òhun máa rí wáyà wọn yọ kọ̀nọ́kọ̀nọ́ máa lè mẹ́rin na náà mẹ́dùkì máa lè ọkọ̀ na dùn tọ́ọ̀nà Ma lẹ́tẹ̀ máa tọ́ọ̀nà ayọ ọkọ ma ní amadu kí ọsibítù ọmọ ẹmọ akpẹ ọmọ amadu rọkọsí ọmọ ẹlẹ kéde yọdọ bó ma kó wòye ọmọ nù ọmọ akọmẹmẹ gbàgbọmọ bí mọtọ di ẹkọ kékeré alati amọnẹ jẹ wọn yọ adùbọgbọ anọnù yìí hàn níbi kàtẹlẹ ẹ ọkọ kékemẹ gọọmenti kí ọkọ ẹkọ tọ ara nù ẹ ọmọ ẹjẹ mẹ àti mẹnìkẹ òbúkọ lẹyìn kékeré ètògbò ètò e ìpamọ ẹ̀hún kí agbó mẹ́dù méjì tó bá mẹ́dàbí abọ́jọ́ ọkùnrin òbí sínú ìná ọjọ́ múmọ̀ mú pọ̀pẹ̀dá wọ̀ṣí dẹ̀tìlìmìrìnà pẹ̀lú dúnyọ́lá mi tí ó sí amenities amẹ́hun dúnyọ́lá kàbọ́nà tẹ́lẹ̀ ọjà nẹ̀ dúnyí gọ́ọ̀mẹ̀ntì jálẹ̀ kúmọ̀ káwọn mẹ́ ń náà ò transformer ọ̀yọ̀mọ́ jálẹ̀ bọ́jẹ̀ tí ó jálè màmúdù kú gbódúkì dígbódúkì nuna tọ́mẹ́ agbẹ́nu náà lẹ́kẹ́ ọyọ́ ń ajá mẹ́mọ́ ń dáhùn ń amúnẹ̀ lọ òun adọ́gbẹ́ àtúmọ́ ra yí àwọn tí lẹ́kẹ́tẹ́ ń wọ̀lẹ́jọ́ rí sọ́lpọ́n a máa yọ ẹ ní ìbìtà ń amú títà mẹ́ ọ̀la máa dáhùn ọmọ lọ a máa yọ ẹ lẹ́mà nù páyó àmì sọ́jà díhọ̀ ọmọ máa ká yọ ẹ kùmà dọ́ọ̀tù dọ́ọ̀nù bá àmì yọ ìdọ́ndàmá ama yɔ ami polisi dɔɔma ami sɔdza dɔɔma ami mobali dɔɔma begi anayala di wɔma begi anu moto di wɔma begi ani amɔka di wɔma begi ani tiɛga du dɔndama mɛ o tiɛ ma yɔ ma mɛ dun ɛnɛ du yanni sultan begi zɔwr same ni bita a sultan begi authority di wɔma ŋa ma mɛ lɛ sita mɛ o la e aza bɛ dun ŋa mɛ ŋmɛ o se fi kia wɛrɛ dɛ.

mẹ́tòkù mẹ́nà èèyàn dáwù ìtòkù ṣe kí ti èèyàn lẹ́ ẹ̀dí ẹ̀nà mẹ́mú dì bàrí àìkọ̀ jẹ́ èèyàn mọ́lẹ́ ogun mẹ́tòkù èèyàn ti èèyàn lẹ́ ma ní èèyàn dùn àtòkù ṣe ó mẹ́ ikó stagnate ìwọ́n nà gbọ́ mẹ́nu mẹ́tòkù àpà òkwàmẹ́ owó ẹbí àyà ṣe inú gùdùn hadith anibi tẹ́lẹ̀ ìdé ìtúnà níbi ni máa jà ẹ̀ngẹ̀ kó nù dọ́mọ̀ ẹ̀ngẹ̀ kéèjì dọ́mọ̀ mẹ́ kọ̀m̀pẹ́ ọ̀làgídẹ́ ka níbi ka báyà gídẹ́ zọ́hàrọ̀ alfasádù fìlbẹ́rì wọ̀lbẹ́rì bí ma kẹsàbà àìdìn náà sì lè yùzí kọ́hùn bá ọ̀dọ̀ lẹ́sì yàrùjìrún òpanupó gbani kpótọ́dọ̀dọ̀ yẹ eyọ́ hẹ̀pẹ́ ìhòòhò tó dẹ́hùn kàmú náà dọwọ́ họ àwọn ọlẹ́ àjẹmọ́jọ ayé àdáhùn máa lọ àwọn ọlẹ́kọjọ ayé àdáhùn máa lọ kì í jẹ́ kó máa mú dàbí abóhùn kì sọjọ́ àti kàkànyà ayé àdúgbò ká ní tíra mi máa lẹ̀mí àdúgbò máa ní tíra mi máa lẹ̀mí máa lẹ̀mí amálẹ̀mí ayé kọ́la máa yẹ kpoli tá yọjọ́ mú mi wà nípa tó ká wà ẹ̀dá ọgbẹ̀ ní òǹkọ́mọ̀ yàrá ọjà ṣẹlẹ̀ sáà ẹ̀dá ọgbà ní ìgbóhùn orí ọpá gbàwó ẹ̀dá ọgbà ní ìkàrẹ̀bẹ̀dẹ̀ ọkà yọmi wà gbẹ̀ jẹ́jẹ̀jẹ́jẹ́jẹ́ ẹ̀dá ọgbà nẹ́ka nẹ́rẹ̀dàwó oríwo wà gbé rédíò ẹ̀gbóòkà ikú dóólógó yóò rí aróyìn rédíò lẹ́ àkàyàn amẹ́kí mẹ́mẹ́ كراتو tẹ́ èyí mẹ́rin rán شيطان <laughs> اكون dọmọ اكتا ولم يمنعوا الزكاة أموالهم إلا منع القطر من السماء ولولا البهائم لم ينطروا عن نبي صلى الله عليه وسلم يكاد هذا في سنن بن ماجه يعني نبدوك أبوك نرزكي ẹnwoko ẹnwoko ma yàn jali makọ́dì zẹ̀kan abẹ́ká ma nyájá nọ́kọ́ òtò títà nyájá lè orúdù tìjára kìdúgbà ma dì zẹ̀ká makọ́dù múdúrí mọ́lá kó yìlẹ̀ yálẹ̀ abókì nọ́kọ́ àjíyà gbótígbótígbótí kárẹ̀ lóúdé mú ká májà jibank mú kó lẹ́ngà àjíyà ọkọ̀ ìjẹmí zẹ̀kẹ́ gbà wọn wájá rí màmúdúrí mọ́lá abogila mukuna lɔbɔlɔbɔ yanle idugbaŋ adi zaka makɔdu walam yamnacu zakata amwalihim nagbadu makɔdi zaka kpe ariziki man jankɔju anyadu kɛrɛfuma de ila muni ilkɔtru mina samaa sede ko mi ke awane ko yale ojo danu mi le walawla albahaima ima ti albarka me ne ba lam yumtaru oyo ma jamo miwane mamda sobatale oyo gi alberke ngore igi alberka mado yo memele mado ma ti bada imam mile rowan to do yo ne de papa tabale ne ketare me kompe ola gide yo le keta gide kanibika zahara al-fasadu fil barri wal bahri بما كسب أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون رابعا أكل في سنن سنن بن ماجة حديث 1419 كتاب الفتن عن النبي صلى الله عليه وسلم يعني ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدو من غيرهم فأخذوا بعض ما في أيديهم يعني نبدو كما دو يوم بقى يوم يعني بدايه àmàjátọ̀ wọn gbó yíyọ mọ́mọ́ tí ke ọgbó yíyọ pápá sí lójú ọ̀wọ̀ yìí àmà máa ọjá máa nà ọjọ́ máa ọjá máa nà ọ̀nà tí ọjọ́ nínú ẹgbàdó kàmúnẹ̀ ṣàkọ́ fulfill promise yọ ọjọ́ pé ọ̀nà tí ọ̀nà promise ti dàgbà díẹ̀ máa pa máa dọ̀ ọjọ́ máa fail promise lẹ́nìbà ṣé dé kọjọ́ kí mẹ́ni ọjà tí wọ́n máa. ẹnu ọjà kọjú anya tí wọ́n máa ṣe ìhùmánú anya tí kọ̀ rẹ̀ mọ̀ tí àwọn àdùnmọ́ rẹ̀ ṣẹ̀rẹ̀ Awa àdùnmọ́ òwe lona máa mú wu kọ́ọ̀bù máma owó ìnẹ̀tẹ̀nu ìnáwó nẹ̀rẹ̀ dé ẹgbẹ́ ẹgbẹ́ máa wọ́ yé mi máa kó wọ abúmẹ́ máa náwó yẹun kọ́mẹ̀kì jí àmì natural resources mẹ́ máa yà tàdàbù mẹ́ máa máa yà ní mẹ́ invade àmì nà pàlú mẹ́dó yìí lójó yà ní mẹ́ máa mú ma gbúṣẹ̀ rí ọ̀pá pó mbé kọ́ ma bó ma ma mú ma ma kó yíyí dúdú ìpàlú mẹ́ ma mú gbà yà ní mẹ́ ma gẹ̀bí ọ̀dẹ́ yìí ma pọ̀ jẹ́ kà ma mú dùgbò yọ ọ̀hún lẹ̀ ẹ̀yìn nàgbà tó kà mú nà fail promise ọjọ́ fẹ́ẹ̀lì promise àníbi muhammadu fẹ́ẹ̀lì promise àmọ́ ọmọ ayé ma ní bá ṣe dị nkọjú àti má dẹ̀ amẹ́nẹ́jọ àti ọmọ kó outside àmà àjàdí nìhun ni wọn máa wá gbóná ń àmì àbàbà lẹ́wàáyì máa gbóná mẹ́wàá kó máa mú dàbí fa fi àmì góòlù dúdú london italy italy america ló tọ́mọ̀ kẹjọ náà ríjì kí elele mọ̀nẹ́jọ mọ́kù mọ̀nẹ́kù islamic country arab country mọ̀nẹ́kù òjì ẹ̀yù yàn ọ̀fẹ́ london àmẹ́hùn dúkì yé tí bọ̀ ọ̀jẹ̀jẹ̀ ọwọ́ àwọ́ ìhù yàn ọ̀fẹ́ gold gold gold gbó mọ̀nẹ́kù àmàni gold ó yàmá arab country mà gbákò báyìí fọ́ àkọ́dún báàbọ̀ máa fi àìdí ìhìm àmẹ́un ìdí ọ̀họ́ àmẹ́ àmàbàpàlẹ́ àmì káàkiri kìí àti túnmọ̀ láàágùn náà mẹ́wáyé àmẹ́un rísọ́ọ̀sì sí ẹ̀mẹ̀gbẹ̀ni máa mọ́ ń gbá mọ́mkótó kéèkì kò yé mọ́ ọjọ́ aṣọ́má tó mọ́ ọ̀la yìí lẹ́ kọ̀m̀pẹ́ ọ̀la yìí parí dáhàrà alfasádọ̀ fẹ̀lẹ́bẹ̀rẹ̀ bí máa kàtàbà àìdí náà sí ẹ̀kẹ́lu wọ́mà hmm? khamisan ẹ̀kẹ́lu wọ́mà lam yahkum a'immatuhum bi kitabillah wa yatakhayyaru mimma anzala Allahu illa ja'ala Allahu ba'sahum bainahum anabi sallallahu alayhi wa sallam yéèni àmẹ́ni ọ̀tọ́gbà mọ́ ni yán lóòkòlò a máa pàpàrọ̀ yéèyìn a máa bá pàkì yéèwò a máa bá pàkì tó yá nẹ́kìjà mànú páyọ́ àmànú páyọ́ kùmà ní ti sọ dàdíìnì ọkùnmà dọ́ọ̀dà yọ yọ pé yà níbi kíso ńádùn má lọlẹ̀ táwọn máa bí tírèké lẹ́àwò nẹ̀tùrí mátàbálẹ̀ éèkò náà nà ọ́dà communism èyí socialism èyí capitalism mà tí ọ̀yọ́ pàá níbi náà alòkòlò yóò àní nínú islam ká ní kéjì òkòlò yóò àní níta ìní sẹ́ríyà yí individual kó nà ní kéjì pọ̀ léwu ìnẹ́gà ní kéjì ojó ẹ̀ẹ́pá mi rẹ̀ kẹmá ní kẹ́ náà lórí àtọ́ ẹ̀ ìyànà ọlọ́ ẹ̀ẹ́kà kẹ́ yẹ kẹ́ akínú mẹ́tẹ́ náà tẹ́ ọjá nìmú oya na russia sana mi káàkiri rẹ̀ àmá gbé islam ní máa gbé christianity ní but islam ti religion second religion kì nùpá oya na russia tẹ̀lé oya na ma ma gbọ́nà kẹlẹ́kùn obìnrin ma arò jíjí class agbélẹ́sìn dàmá tamati káàkiri dúkùmá jẹ community dúkùmá jẹ ọ̀nà kẹlẹ́kùn obìnrin arò jíjí class gbókẹ̀lẹ́ jù ọ́ ma lójú gbókẹ̀lẹ́ jù ọ́ ma lójú mbodukwa ki ma yetuma bi ola yonyo ama papa mbodukwa ma yetuma bi ola yonyo ami kristen todo amo da on du ka to ko wa ye bible ba ele te book of leviticus ele te book of deuteronomy ele te book of numbers ele te book of luke ele te mark en duka nibi ka ene gi madomo book of roman ene duki madomo ni corinthian timothy inu amola du yo mo pa baba eh, eh, yẹ́kẹ́ lókèdẹ̀ àníbi ẹni ní gbàdúkà mẹ́lẹ̀ tọ́gbà dínà bàbà manùpá ma dọ́dà bàbà lólẹ̀ ọjẹ́jẹ́ kíkó támọ̀ àmọ́nà tọ́gbà ma bàbà mọ́nà ama abógi àti àmàna ọ̀yà magbọ́yà méjì yòkòrò àti àmọ́yà aláti ṣùgbọ́n àti parí ọ́dà òye yóò àmà àbàkọ́ ọlá dúdúgbà mamọ́dé lẹ́dọ̀ àkọ́kọ́ àkọ́ àti olùgbẹ́nà ló gbéṣọ́ àwọn aláti ìyẹn ti àbẹ̀fí jẹ́jẹ́ ń àjá lólú ìdúgbàgídé ìkúngẹ̀ ìdálọ̀gẹ́lẹ̀ kí nà mú sẹ́tọ̀ kọmitì mọ́má màgèjì máa kó àmàgèjì kí nẹ́pa na duka na moya meji ati ma lati ma ma mu ma ma ko ma ola ma correct ma ma correct ni me yale ba geji e na duko ya ma no ko aga ko ko ya to ma lati imu ma mu mo ta ja npa ka go ri titane o yo ho ya ne wa da ka ma geji ki ata o ti duko ma mdu ma ta lati wallahi duka ki kun ya izala ki ima uladu kwa yani aya dibe o ma insha Allah dípò ma tá lókòlò a máa kàálì ma ma ń fi àlùlẹ̀ tó dá máa pa ẹbọ̀ ní múnáfikì ma ní àbẹ́ẹ̀kì sàmáyájá máa sàmáyájá máa alájá tù máa alájí àtàmúnà alájí àkàmúnà alódá kọ́pàmúnà ẹ̀yà yọmẹ̀ ma nẹ́ngà rìsìkì lẹ́jọ́ ma ma ma iye aka lóyún àmọ́ ẹ̀ nìjẹ́ gbàdú kàmínà tọ́gbọ́n àdínì màmá mọ́dọ̀ yọdọ̀ gbàyàn àgbàdo ọ̀làmá kuma wutu kakela yoto damu ne dule àgbàdo ọ̀làmá onsi wọ́n yẹta ayẹrúnà mímà bímà ọ̀nzọ̀lọ́lọ́ kuma wutu akọ́dà yọdọ̀ gbẹ̀ka lè fọ́tọ̀ damu ne lè àgbàdo ọ̀lẹ́wà ń tọ́ màá nùkọ́ yẹ ń yẹlẹ́ mà ní kẹsẹ̀ta mọ́kọ̀ ọ́ jede kọjọ kí mọ́ àkàyàndà tàgbàdé máa máa tí ní jà àgbàdé ògbọ́n ya ó kàṣà àmì outsider wọ́n yá sí túnmọ́ ọlọ́bá tó èyí dẹ́ àbí insider yọ ayé àmẹ́ kò yí

mechini dị judetu kata enwu medo ọhọ ṅụla mgbogi afọ ịta medo ọhọ kọmpen kwezo aral fasado filberdo walbari ụkpanụ ikpogbanenyeọwọ oya oya na eyo ẹba ịha ji todenwu todun eyi ẹdùn kàmú nẹdọ wọfọ bí má kasaba ìdí náà líyùzí kọhùn lẹ́mù tààkì bẹ́ ìyẹ́ngò títà láwọn ọjọ́ àyà dẹ́ dùnmú má yó má ọjọ́ àyà dẹ́ ń mú má lọ ba'dha alladhi amilu ẹ̀ẹ́mù yẹ́ bọ̀kùmàdọ́wọ́ wọ́ ìyẹn ọjọ́ àyíyá dáhùn ọ̀hún máa lọ òun náà mẹ́lú ṣangàmì iléyìí mẹ́lú ìkódò iléyìí káyà mú iléyìí kàtẹ́ tó lè ṣẹ́wọ̀n mẹ́ta wọn kó mẹ́dọ̀ mẹ́tíbà mẹ́ta wọn kó mẹ́dọ̀ yìí ń iléyìí ufu kpokpokpokpokpo kì má dẹ́fi ìgbélé náà yá pàkó má yẹ ọ̀gá kà mú kọ̀ọ̀kọ̀ mẹ má mọ yíò má mọ má má bọ́ọ̀lù kan rí àyá tápà mú nẹ̀kó mẹ̀síbà mọ́ ọ̀nà dọ́mọ̀ èjì ó yẹ̀hùn ojú tó tó abútabú jẹun kì gbó gba nìyàn kì fíìmù yọ ẹyọ iye fóònù tẹkùnù yọ iye íńtánẹ̀tì yọ iye facebook yọ iye whatsapp yọ iye vitugo yọ ma ya sẹ́ndì wọn apóòsì ń rọ́la ma ukwu mama mọ́la ń ìtẹ̀tẹ̀tẹ̀ adẹ́ yà ń yá dẹ́ ọ̀gá kì má dẹ́ màmá ní yà wọn yá dẹ́ bi yẹlẹ̀tẹ̀ ọmọ olóró mọ̀ ẹ̀hún méjì against ìlébi ká yéèké yọlẹm yankubu kéèlè wọlmìzánà àmúnẹ́jẹ́ ní ti fraud má ti ní commit fraud e business transaction. màtíni pàmì símẹ́tàtì yẹ̀yàn yẹ̀yàn àkànyà mẹ́ta ńà níbi sórí kí àyà kẹrẹ̀bá mọ̀ ní ọ̀pẹ̀dúbi sinina wọ̀ṣídẹ̀tìlmọ́rúnà wọ̀ljọ́rì tọ̀pọ̀ọ̀n ẹ̀wọ̀n sinina sẹ́wọ̀n dẹ́ ọ̀pẹ̀ta tí wọ́n ti yí bùtú yé lélẹ́ gbọdọgbọdọgbọ mẹ́nẹ́jọ ọ̀pẹ̀ta dọ́kọ̀ ló jama wọ̀ṣídẹ̀tìlmọ́rúnà àmì social amenities dók ìmúkọ̀dá fún mẹ́tẹ́ ọ̀rọ̀ ilẹ̀ akọ́mẹ́ gọ́ta omi ìgbè yà lọ ya mú mẹ́gbà flood póòlù yọ pé wáyà gbé o mẹ́jọ mẹ́nu náà hospital mẹ́nu ògùn mẹ́àlẹ́ ọ̀ dọ́kítọ̀ eyọ na yọ eyí ọkọ̀ mọ̀dútọ̀ náà lẹ́jọ́ dọ́mọ̀ ilé àkànyàmọ́ ọ̀làmọ́nu dọ́mọ̀ sinina ṣìdẹ́tìlmẹ́rin wọ̀lùjọ́rì sultan bóki dọ́tọ̀rì tí máa ń dẹ́lẹ̀ bìdá àmẹ́ni mí àmẹ́ni ọ̀pànù àmì ìyànyàwó àmì ìyànyàwó yóò ẹyọ ìyànyàwó àmà ńlápá manúmọ́ òjíyọ ilé àkàyà mẹ́ta alùbí lébi kéde wáyé ọjọ́ kí máa nìrẹ́ yóò dé wọn máa yà ẹ̀kọ́ múlẹ̀ ìdúmáyán kó ló sí ọ̀bẹ̀ ọ̀rẹ́dẹ́ قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين Bọ́kà ní gẹ́dẹ́mọ̀ àkánà in a society, a developed society in science and technology, that one cannot be done, it's impossible. Ní gbogbo jẹ́ tó ní oyin mọ́ omi oyé yòó huko kidevelopment ya miaka miaka kede nikihapuna obatawe babusi amerika ogele kiti nigeria wa batawe kogele odoke lugi ligura be ko batawe amerika millions sama tikoloma manne rio no money no money america united states of america o me ma ye mare recover tingini me united states of america nomu na riyan bukọ lẹta tó dọ bàtà tọ́dà balẹ̀ kó máa kọ́ develop kọ́ mi pé develop ní kàmí má develop ní àti ẹ̀ ìwọ̀nyọ́ ni kún àníbì kàwọn má sírú bi họ ma yá wo yá ni kọ́ ńlúrò kúmẹ tí yá ni kẹ́ ibà ká na áàkì bá tún lè zina mi kọ́bí àbẹ́gì lè wúdú kọ́ ló dá wọn wọn lọ àmà ní kí resist àkàyàn ọyọ́ yìí mbegi ta sogu ta ma ta ta ihu ma ama ne ta ye yan la ka ye yan la le ki gbo ma ti on ba ka yan yo te no resistance because of their technology no resistance because of because of their, their diabolical diabolical power todo sukuma je pata witchcraft makose ipona yan ka yan yo ìyákẹrẹ̀bú máa gọ́ọ̀dọ́ ìṣù máa gọ́ọ̀dọ́ كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين بل أجيل ما معوتي أجيل ما سمي مشركي كجو دانو مالو ما نكي رجيستا كان يوجو ما نكي رجيستا شبك ما ميجي شوفو تولي شبانك ما ميجي شكافرتي تولي شبانك ما يوشو شاتا nàwọn páyọ nàkẹ́lọ ọwọ́ tó lè ìṣò ìṣò ní ọjọ́ kí mọ́ àgbà ọjọ́ kí gbogbo ìṣọ́jọ́ tó wáyé ìmíkídé adé nìkàdé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب